èso ọ̀gọ̀rọ̀ méje fún obìnrin tó bá fẹ́ ṣiṣẹ́ yìí tó yẹ pé tọkọtìyàwó ló fẹ́ ṣiṣẹ́ ìpapọ̀ èso ọ̀gọ̀rọ̀ tí wọ́n á lò á jẹ́ sixteen ó jẹ́ méje fún obìnrin mẹ́sàn-án fún ọkùnrin ẹ fi tẹ́lẹ̀ ìkòkò yẹn ẹ wá bá mi kó kànáfùrù ẹ da kànáfùrù lé lórí lé èso ọ̀gọ̀rọ̀ yẹn lórí ẹ bá mi da ìṣapá pupa lé lórí ìṣapá pupa náà fi ń ṣe sóbò ẹ bá mi da kárándáfì ẹṣẹ ẹṣẹ lé lórí bòròpórò kàbàbà tẹ bá ti da kárándáfì lé lórí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 nǹkan anídìí ajé àti umura ní organisation wa ẹ fi ajé àti umura fi tawá lọ́rẹ́ lọ́ganisation wa aláwọn ta máa fún ọmọ ajé sárakọ̀ fún yín tó bá ti ṣe àgbo nǹkan tó máa wá ni mo ti sọ fún ẹ̀yẹn èso ọ̀gọ̀rọ̀ méje fóbìnrin then sixteen fún tọkọtìyàwó tó bá ń ṣiṣẹ́ yìí so ẹ fi tẹ́lẹ̀ ìkòkò ẹ da kànáfùrù lé lórí ẹ da ìṣápá pupa lé lórí ẹ da káràndáfì lé lórí ẹ kó ewé àkókò lé lórí ẹ bomi tí a ṣe lágbo kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́ kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́ tọkọtìyàwó kẹ́ máa mú papọ̀ iṣẹ́ wo ló ń ṣe gan-an ẹ àwọn infection kéékèèké tí ò kí ń jẹ́ kóbìnrin conceive àbóbìnrin tó ti ń wojú ọlọ́run ọba fọ́mọ tipẹ́ tí ò lóyún tóyún bàjẹ́ mọ́ lára ẹ tó yẹ pé ó ní ẹ̀dà àbó ní oríṣiríṣi àwọn ìpèníjà àgbo ìwà fún ẹni tó ń wojú ọlọ́run bá fọmọ láti lóyún kíákíá kíákíá tètè lọ ṣe gbogbo ẹni tẹ̀dẹ̀ ń lo àwọn ètò wa tẹ́ ń pè wá tẹ́ ń dúpẹ́ alhamdulilayi ẹ àdúrà yẹn á túbọ̀ máa gbà sí bí sínú láì tààlà ẹ fi àwọn fídíò aránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ kó máa jẹ́ sádàkọ̀ járí àfẹ́mi àti yín ọlọ́run wa gbogbo wọn tó wá ń bẹ nílé lókè òkun farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ aláwọn alal powder a ní special powder tá a máa ń ṣe fẹ́ni diabetics within a month sugar máa kúrò nínú system ẹ̀ a dẹ̀ special package tá a máa ń ṣe fún ọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ bẹ́ẹ̀ ni tó bá mú nǹkan ọmọkùnrin ó yàtọ̀ sí arógbòsá ó yàtọ̀ sí ìdákọ́lẹ̀ ó yàtọ̀ sí pọ́nì demand power ẹ̀ẹ́ a package tá a máa ń ṣe fún ọkùnrin tó bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ bí sínú láì tala wọn á da padà tá a lè máa perform dáadáa bí sínú láì tala a dẹ̀ package fún obìnrin tó ń wojú ọlọ́run ọba fọmọ torí ètò ọmọ ó ní the guidance ó ti yé ẹ ó nídìí ètò bóyá ayé ló dé aláàmú ni o bóyá nǹkan kan ni o ó nídìí ètò so aláwọn package àwọn aláwọn product lóríṣiríṣi tó ráwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India ní China ní Arab country tí mo gba doctor professor lé lórí mo gba professor mo gba doctor lé lórí iṣẹ́ tí bàbá mi fi lé mi lọ́wọ́ ni mo dẹ̀ kẹ́kọ̀ọ́ káàkiri nàìjíríà mo tún kọ́ káàkiri áfíríkà kó tó nípa tó wá lọ sí àwọn asia continent alhamdulilayi rabbil alamin àfi lè ṣe èèyàn ọ̀rọ̀ àfi sọ fún èèyàn olólùfẹ́ wa pé right way lẹ́wà ẹ àfi proud right way lẹ́wà látúnṣàkó ànfúnṣàkó wà álámù bímọ ní ntakọ ẹ wo rumireku leaf sí ìsìnbá ìwé ọ̀tọ̀ọ̀tọ̀ hundred àti máa ìsẹ̀mísẹ̀ láfi preserve senna leaf ipò yẹn wú ni wọ́n tàyàn lọ́fọ̀ọ̀fọ̀ tó ti pẹ́ lára ni oríṣiríṣi nǹkan ikú nìkan ni kò lè wò ẹ wo rọ́ọ̀lì wọn àyín ikú nìkan ni ọ̀ọ̀lì wọn àná ò lè wò ó dẹ̀ wà aláàgbò product wa gba láàbù kọjá lọ́wọ́ scientific approve ẹ ti rí halal ó wà halal all in one prevention ni treatment ni cure ni ọmọdé lè lo àgbà lè lo ẹ ti rí ó wà sealed bẹ́ẹ̀ náà ni bulldozer melt fibroid ó tún ṣiṣẹ́ fún blockage two bẹ́ẹ̀ náà ni caterpillar fún couples tó ń wojú ọlọ́run ọba fọ́mọ bẹ́ẹ̀ náà ni transformer fẹ́ni tó ní weak erection quick ejaculation àtàwọn oríṣiríṣi àwọn àrùn kéékèèké tó ń da nǹkan ọmọkùnrin láàmú bẹ́ẹ̀ náà ni oògùn ìsọyè ìsọyè ilé àrùn ẹ rí ẹ gbìyànjú ẹ gẹ́tì ẹ̀ fọ́mọ kékeré tó ń gbàgbé nǹkan àbágbàlagbà tó ń gbàgbé nǹkan kódà kó lọ́wọ́ ayé nú ẹ wọ́n sọ̀kọ́ lórí plus two seven six one two nine five six three eight nine kò síbi tẹ́ ẹ̀wà tí product wa dé bẹ́ẹ̀ ni à ń lo DHL láti deliver all over the world adé ń lo GIG logistic company láti ṣe kí ni láti deliver all over Nigeria bí sínú láìta la ẹni tó wá fẹ́ rí wa gan físíkà mẹ́sẹ̀gì wa ẹ WhatsApp wa lórí plus two seven six one two nine five six three eight nine àìsí láti rí àdúrà wa gbà iná lè sẹ́tàlélá ìjẹ̀míà gbogbo agbára ọlọ́run ọba lónìí ẹ fi fídíò yìí ránṣẹ́ mọ́ sálámù ẹ̀ lálẹ́ kọ́.